ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى شيخ الإسلام محمد بن عبد الوهاب تي أمباكي كارلو èyí tí ọ̀kan nínú àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọn tó ṣe ṣọ́rẹ́ṣù rẹ̀ tó wá pè ní Fatihul Majid ṣọ́rẹ́ṣù kitabi tawhid níbi tí àwa náà ni ọ̀rọ̀ nípa ìmọ̀ lọ síbi sàárè lọ lè ṣe àdúà àbí ìsọ sàárè débi tá ti máa lọ lè jọ́sìn ipe ọlọ́run ọba azza wa jalla a máa bínú sí kéèyàn máa lọ síbẹ̀ lọ lè sọ pé ń lọ lè bẹ lọ́hùn níbi sàárè ṣẹ̀rí àsìkò kátẹ̀ tó máa sọ pé ẹni tí yóò sọ pé ẹni tó wà nínú sàárè iná ló wọ́n máa pè ló wọ́n máa tọrọ nǹkan ní ọ̀dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé eléyìí òun lágbára gan ní ìyapa sí àṣẹ ọlọ́run ọba níbi tí àwa ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni fa inna sahabata lam yakunu liyabnu hawla qabrihi masjidan náà. بسم الله الرحمن الرحيم قال رحمه الله تعالى قوله فإن الصحابة لم لم يكونوا ليبنوا على قبره مسجدا أي لما علموا من تشديده في ذلك وتدبيره النهي عنه ولعن من فعله قوله وكل موضع أسدت الصلاة فيه فقد اتخذ مسجدا أي وإن لم يبنى مسجد بل كان مانع بل, بل, بل كل مولع يصلي فيه يصلى فيه يسمى مسجدا يعني وإن لم يقصد وإن لم يقصد بذلك كما إذا عرض لمن أراد أن يصلي فأوقع فأوقع الصلاة فأوقع الصلاة في ذلك الموضع الذي حانت الصلاة عنده من غير أن يحصل ذلك الموضع بخصوصه وصار بفعل بفعل الصلاة به مسجدا قوله كما قال صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا أي فسمى الأرض مسجدا فسمى الأرض مسجدا تجوز الصلاة تجوز الصلاة في كل بقعة منها إلا ما استثني من المواضع التي لا تجوز الصلاة فيها كالمقبرة ونحوها قال البغوي في شرح السنة أود أن أهل الكتاب لم تبح لم تبح لهم لهم الصلاة لم نعم. لم تبح لم تبح لهم الصلاة إلا في إلا في بيعهم بياعيهم إلا في بياعهم وكنائسهم فأباع الله لآله الأمة الصلاة حيث كانوا تخفيفا عليهم وتيسيرا ثم قص ثم قص قص ثم قص من جميع الموانع الحمام والمخبرة والمقال النيش انتهى نعم الإمام النووي الإمام محمد بن عبد الوهاب رحمه الله nínú àwọn àkíyèsí tí wọ́n ń pè fún àwùjọ wọn tí wọ́n ń ṣẹ̀mí nígbà tí wọ́n fi ṣe tírà yìí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn náà ó ń jọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ tiwa náà tó ṣe pé tí ó ń jẹ́ oríire fún wa nọ́dọ̀ ọlọ́run òun náà ni ká gbìyànjú káwa náà ká yọra wa kó níbi irú àwọn nǹkan báyìí kí ni nǹkan náà òun náà ni ṣé kọ́ńdà Abdulwahab wọ́n rí pé àwọn èèyàn wọ́n á máa pàtàkì sàárè sàárè àwọn tó bá ń wò pé àáfàá ni wọ́n àbí ẹni ọlọ́run ọba ni wọ́n irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ní àwùjọ tiwa yìí náà eléyìí sheikh muhammad abdulhab wa ṣàlàyé pé ó tako ìlànà tí annabi sallallahu alaihi wasallam mú anabi sallallahu alaihi wasallam kò sí ẹnìkan tó lè ní pé òun tó ní ìjẹ́ wòlé àbí ní ìsúnmọ́lọ́wọ́ àbí ní ìjẹ́ àfa wa ń sọ àwọn sọ̀hábà lára ń kìlọ̀ fún wọn kódà nígbà tó wà nígbà tó rẹ̀ tó di pé ẹ̀mí anabi sallallahu alaihi wasallam fẹ́ bọ́ ní ara nǹkan tánàbí ń tẹnu mọ́ òun náà ni pé ẹ má sọ sàárè mi dìbí tẹ́ sì máa wá sin lọ́hùn. ṣẹ́ẹ̀kì wa mú àwọn hadithi wa ìgbà tó wọn parí hadithi yìí wọn ni ثم لعن وهو في السياق من فعله والصلاة عندها من ذلك فإن جبني مسجدا وهو معنى قولها خشي أن يتخذ مسجدا كان النبي صلى الله عليه وسلم ناس àsìkò tó من nígbà tí ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ ànábì wá ń ṣépè lé àwọn tí wọ́n ń sọ sàárè débi tí wọ́n ti máa lọ lè jọ́sìn ànábì sì wà ní àsìkò pẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ yìí wọ́n ní àbíkéyàn lọ síbẹ̀ kí ó ní lọlẹ̀ ń kírun níbi sàárè wà in lam yubna masjidan kọ́dà tẹ́ ẹ̀ bá kọ́ mọ́sálásí síbẹ̀ wà ó wà máa ẹ̀nà qawliha eléyìí náà ìtumọ̀ tó ń sọ pé khashiya an yutakhadha masjidan pé ń fi pariwo ọ̀rọ̀ yìí òun ni pé ẹ̀rù ń bà Nabi sallallahu alaihi kọ́ máa sọ sàárè òun di ibi tó ti wá máa wá sọdà àyè ìjọsìn àyè ìbẹ́lọ́wọ̀n ọba. الإمام محمد بن عبد الوهاب رحمه الله واني فإن الصحابة بتاعت وابر لون كغانيا wọ́n torí àwọn sọ̀hábà náàbì ìntánàbì ń pariwo yìí àwọn sọ̀hábà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lámìyẹ̀kúnú lè yẹ́bùnú hawla qabrihi masjidan àwọn ò ní kọ́ mọ́sálásí sẹ́gbẹ̀ẹ́ sàárẹ́ ànábì láíláí wọn ò ní kọ́ mọ́sálásí rọgbà ká sàárẹ́ ànábì láíláí lima alimu min tashdidihi torá wọn ti mà nípa náàlì á ọ̀tẹnumọ́rọ̀ yìí kò sì sọ pẹ̀lú ọ̀rọ̀ tí ó fúyẹ́ ó sọ ní ọ̀nà tọrọ yẹn lágbára tó lé náà lànàbì sọ̀rọ̀ sọ́lámù gbà sọ̀rọ̀ yìí bákan náà wàtàgọ̀lìsì iná àyà àìkú anábì sì le gan ó gbé ọ̀rọ̀ òun ìgbà tí ń sọ pé káwọn èèyàn má dèrè sàárè mọ́ lọ́dẹ sí lọ́run wà láàárín máa ń fa àìlẹ̀ hó anábì tó wá tó ṣépè lẹ́nu tí bá ń lọ síbi sàárè lọ́lẹ̀ sín tí lọ́ ajú lọ́lẹ̀ sàdúrà bí lọ́lẹ̀ sí lọ́wọ́ ọba níbẹ̀ tọ́ qawluhu sheikh abdulrahman ní gbólóhùn tí sheikh muhammadu abdulrahman ní wà kullu mawdi'in qusidatis salatu fihi fàkọ́dé túkìdá masjidan wọ́n ní gbogbo ààyè tó bá di pé èèyàn bá ti ń kírun níbẹ̀ ibẹ̀ ti di mọ́ṣáláṣí gbogbo ààyè tó bá ṣe pé èèyàn bá ti ń kírun níbẹ̀ wàkọ̀dé túkìdá masjidan ìyẹn ti sọbẹ̀ di mọ́ṣáláṣí nù ayé wà ilam yubna masjidan kódà tó wọn bá kọ́ ní mọ́ṣáláṣí tó ṣe pé tí wọ́n bá ti ń lọ bẹ̀ lọ́lẹ̀ kírun ibẹ̀ ti di mọ́sálásí náà nù bal kullu mawdi'in ìyẹn ni pé gbogbo ààyè yusalla fi tí wọ́n bá ti ń kírun bẹ̀ yusamma masjidan òun là ń pè ní ibi tá a bá ti máa ń kírun là ń pè ní mọ́sálásí yàní ìtumọ̀ rẹ̀ ni pé wa in lam yuqsad li dhalik ó dà tí wọ́n bá gbèrò pé mọ́sálásí ni كما إذا عرض لمن أراد أن يصلي gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ìgbà tí wọ́n bá ń sẹ́rí nígbà tó fẹ́ kírun fa awqa as-salata fi dhalika al-mawdi' tó wá padà kírun ní àyè yẹn alladhi hanat níbi tí ìrun ti súnmọ́ láti kí min ghayri an bìkùsùsì láyé òun fàṣọ́ra bí fílẹ̀ dáríkà bí ìmàṣìdà tó bá ti kírun láyé òun àyẹ̀wò ti dé mọ́sálásí náà ni òun ni pé kèé kò dìgbà tán bá mọ sàárè sí mọ́sálásí kí o tó ní wọ́n ti sọ ní ìdí mọ́sálásí tó bá di kí wọ́n gbé sàárè kalẹ̀ àwọn èèyàn wọ́n ń kírun kódà tó wọ́n bá kọ tí ẹ bá sọ pé ìsọ̀rọ̀ yẹn di mọ́sálásí kan ní mọ́sálásí tàbí akọ́yà yìí tó bá ti ń kírun níbẹ̀ ó ti di mọ́sálásí náà nù tó ní pé wọ́n kọ́ wọn ò kọ́ ànábì sọ wa lára pé ẹ má kírun ẹlẹ́mìí lè wá ní hùn hmm, àṣọ di mọ́sálásí tó rà kọ́ mọ́sálásí lè nínú àlàyé tí sẹ́kọ̀ tó ramọ́ni wá ń ṣe ipe gbogbo bí tán bá ti di kán bá ti ń kírun níbẹ̀ mọ́sálásí ni qawluhu kama qala sallallahu alayhi wọ́n ní gẹ́gẹ́ bá nàbí ṣe sọ pé ju'ilat liyal ardu masjidan wọ́tọ̀húra anábì ni wọ́n sọ gbogbo ilẹ̀ wọ́n ṣe gbogbo ilẹ̀ fún mi ní mọ́ṣáláṣí ẹni pé kò síbi tí n ti lè kírun wọ́tọ̀húra gbogbo ilẹ̀ sì má mo lè fi ṣe tayammum mo lè kírun níbẹ̀ ai ìtumọ̀ rẹ̀ ni pé fasumiyal ardu masjidan yẹn ni pé wọ́n sọ mọ́ṣáláṣí wọ́n sọ ilẹ̀ ilẹ̀ wọ́n pè ní mọ́ṣáláṣí yẹn ni pé tajuzu salat fi kulli buq'atin minha yẹn ni pé irun tọ́ gbogbo bí tí yẹn bá wà lèyàn ti lè kírun illa mastusniya min al-mawadi' allati la yajuzu la tajuzu salatu fiha fáwọn àyè kan tí kò lẹ́tọ̀ọ́ kí o kírun bẹ́ẹ̀ nìkan kal-maqbara wa nahwiha gẹ́gẹ́ bí ibi tó bá jẹ́ inú ìtẹ́ ìtẹ́ àkínkírun <clears throat> bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé itẹ́ ni ìyẹn kírun ń bẹ̀ so itẹ́ tá à ń sọ yìí kò mọ ibi tán bá ti dẹmọkéètì lára itẹ́ o àbí ibi ẹnu géètì tẹ́ ẹwúrú tẹ́ lọrin nísìnyí ṣe àkímọ́láṣí tí wọ́n kọ́ síbẹ̀ wọn mọ́sálásí òun ọ̀wọ́ náà tẹ́ ìta tẹ́lọ́wà sọ àwọn kẹ́mẹ́ tó yẹ pé àṣejù dààmú wọn tó bá fẹ́ kí oṣù kù làwọn làwọn ò lè dúró níbi ọwọ́ ọ̀ta ibi inú mọ́kúbára wọn ọwọ́ tabẹ̀ níbi fẹ́ǹsì níta fẹ́ǹsì ó làwọn olè ń bẹ̀ so tó bá ní kí ló dé ó ní ibi tẹ́ níbẹ̀ àbà ẹ wá bí ẹni pé sọ̀ ń wọ bàtà níbẹ̀ so ẹni àwọn ohun máa ń wọ bàtà níbi tánpẹ̀ ní tẹ́wọ̀n tó láwọn òtílé kírun bẹ̀ wọn ṣé báyìí wọ bàtà nínú tẹ́nà tó wá pé tẹ́wà níbẹ̀ wọn náà so òun ni pé ìta tẹ́nibẹ̀ wọn ò kí ṣe ìtẹ́ so àṣekankankan ń ṣàṣe tuntun ń ṣe ọlọ́run náà ni so kọ́dà even nínú tẹ́ gan wọ́n lè kírun sókùlà ń bẹ̀ nínú tẹ́ gangan wọ́n lè kírun sókùlà níbẹ̀ Aisha radiyallahu anha nínú tẹ́ náà ti kírun sílá so òun ni pé àwọn àdísí ń bẹ tábàlì ka akamu janayiz lè Sheikh Al-Albani ìyọ́n rí ibi tó ti kírun tó ipá àwọn sọ̀rọ̀ bá ń kírun sí òkú kí so bọ̀ tí wọ́n ká nkankan lákan tí wo fẹ́ tó ẹ̀wọ̀n bí ẹni tí èṣù tí èṣù mí sílá ní tó sọ yìí náà tó sọ yìí náà tẹ́bà wọ́n ká tí rẹ̀mọ́ òkè àà ah, ìbúlọ́kùnrin ah, ti rélẹ̀ yìí tí ẹgbẹ́ tó bá ti á sọ fún ah, o àlàyé o ní tó dáa fọmọlúwàbí tó lẹ́sìn sí i náà ni pé tètè padà kó mẹ́ pé ah kọ́lá tó bá padà pẹ̀lú tó bá padà pẹ̀lú sísẹ̀mù rọra padà pẹ̀lú sísẹ̀mù kọ̀ọ̀kọ̀ra mẹ́nu kó mẹ́rin bákan ìyá kọ̀ọ̀kọ̀ra wábẹ̀ padà ni so kò sí tó burú mbẹ́ tàbí ìwà bá gírí náà ní ọmọ wa lépa ẹ̀rí ọmọ wa wá ń dàmàdì ẹ̀rí kàkiri ọ̀wá ní kọ́ kódà kó rí àdéṣì tó sọ̀hí yóò sì dọ̀ áfà rẹ̀ tẹ bá bèèrè pé kí ni ẹ̀là tẹ̀lé ìfù rẹ̀ tí ọlọ́run kó ṣàánú fún yẹn ni bí tí mo ti lọ òun ni pé ìta tẹ́ ibẹ̀ wọn èyí ṣe tẹ́ torí ẹ rí i pé àní á bàtà ń bẹ àmọ́ wọ bàtà kí irú mọ́ṣáláṣí yẹn lè kírun ní ibẹ̀ náà qawluhu kama qala la qala al-Baghawi al-Imam al sọ báyìí pé àtìkà al-Imam fi sharh as-sunnah ní tí àwọn tí ń jẹ́ sálẹ̀ sunna wọ́n ní àràádá wọ́n ní tí ọgbà lérò ni pé anna ahlul kitab ipe àwọn ahlul kitab yẹn ni pé àwọn yahudi àtàwọn nasara lam tubih lahumu salatu illa fi biya'ihim wa kana'isihim àwọn kọ̀lẹ́tọ̀ fún wọn kankirun bí kankan àfi dénú chọ́ọ̀chì wọn àfi dénú sinagogu wọn àbí wọn pè bíyà ẹni pé lé àwọn táwọn yahudi ti máa ń sílọ́hun náà ní bíyà bí tí àwọn nasọ́lá ti máa ń sílọ́hun ni kẹ̀nísà kẹ̀ná ìsìjámù rẹ̀ nu nam وأباح الله لهذه الأمة الصلاة حيث كانوا bàtà àti àwọn yahudi rí báwọn ọlọ́wọ́n ni ah, ẹ̀yìn àlèhùnmọ̀ yìí èmi ò ní jẹ́ kẹ́yìn jọ wọn èmi fẹ́ kẹ́yìn yàtọ̀ sí wọn ni ọlọ́run wá ní á ẹ̀yin ẹ máa kírun gbogbo bí tẹ́yìn bá wà kìí ṣe mọ́sálásí yín nìkan lẹ́tì máa kírun gbogbo bí kíbi tẹ́ bá wà ní so bí ẹ kápá kìí ṣe ara wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀sìn wa gangan kò wá mọ́ ti Yahudi Nasara náà ní wà ẹ̀sìn àwọn Christian ẹ̀sìn àwọn Jew tí wọ́n bá bójú gbogbo ẹ̀sìn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ni ó rí pé ẹni tí ó bá ń gbọ́ tí ń ka tí ń bẹ nínú tíra tí bá sì ń wo tí ń ṣẹlẹ̀ ní àwùjọ yóò rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n ti di yahudi wọ́n ti di nasara gbogbo èmi ni àsàlátù jọ sunday ẹ̀jẹ̀ ìjọ sunday ọyá ẹ̀jẹ̀ káwọn náà káyọ sọ wọn fún ká kọrí síbẹ̀ ká lọ lẹ́sẹ̀ tàájú lóru ẹ̀dá kan ìṣòru àwọn kiri yóò ni wọ́n ní musulumi kò wa tọ́kàn wá ń bẹ́ẹ̀ kò sí ọ ń lọ sí kan àbúrò àkàládùúgbò yìí ń bẹ njọ́ òní fún wọn pé kíní yi kọ̀ àwọn nẹ́sípàtì àwọn kọ̀líkù ń ṣe wọn yi kọ̀ wá wo àkúyàdé tó gbogbo fi wá fúnra wọn kí fi wọ́n wá wá ìrọ̀rùn sí ṣètọ́n yóò bá wọn wá ìrọ̀rùn sí ẹ̀hẹ́n wọ́n ìṣẹ̀rí sọ báwọn ṣètọ́n yóò wá wá ìrọ̀rùn sí fún wọn wọ́n tó wá máa polongo ìwọ́n tó bá fẹ́ lọ síbi àgbákò yìí àdánwò yìí ó ní tó bá fẹ́ gbọ́nà akéré bí atawa ọkọ̀ àwọn mẹ́rin bẹ́ẹ̀ tó bá fẹ́ gbọ́nà adétawa ọkọ̀ mẹ́mẹ́ ọgbà wa ọkọ̀ mẹ́mẹ́ ẹ̀dàkùn níbi ń tọ́lọ̀ wọn ọ̀ràn wa tánàbí ọ̀ràn wa wọ́n gbé mọ́tò káàkiri tí gbogbo wọ́n tó wá wá láti sàó ọkọ̀ ń bẹ nídìí wọ́n fẹ́ ẹ̀rẹ́kùn láti lọ lè ṣe ń tànà bí ọ̀ràn wa mo wá ń sọ bẹ́ẹ̀ fáwọn bọ́dà mi kẹjọ kan ládùúgbò bọ́dà mi wá ní pé ẹni wá ní á ọ̀parọ́ nígbà táwọn fi ń náta ipe ọmọbìnrin kan bẹ́ẹ̀ lé ọkọ rẹ̀ lọ́wọ́ ó ní àwọn aráyè fún ìjọ òun gangan jọ́ta bá ń ṣe tàájúdì níbi wájú sájú ọmọ mọ́sálásí rẹ̀ hàn ó lọ́wọ́n lè gbé lágbo kan òun sì dá padà síbi lágbo mẹ́rin yóò tún wọlé ọpọlọ padà wallahi àwọn sí tó ń tọ́lọ̀ wọn bá ti rányàn àwọn aburú oríṣiríṣiríṣi tí ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ náà nù àwọn aburú oríṣiríṣiríṣiríṣi so èmi ni à ń ṣe àìsùn kíní kankankan à ń là ń ṣe síkìrì mọ́júmọ́ kíní kan gbogbo ẹ̀ ìlànà àwọn Yahudi àwọn Nasara ni lànà àwọn yahudi àwọn nàṣà àwọn ti nàṣàlá ni wọ́n ní àwọn náà máa ń sáyè sùn nínú chọ́ọ̀chì wọn mọ́júmọ́ nínú rọ̀ǹdọ́n nìkan náà lànà Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe tahajjud ní mọ́sálásí tó kì ní jàmá nínú rọ̀ǹdọ́n nìkan lẹ́yìn rọ̀ǹdọ́n kò sí so òun ni pé ọlọ́wọ́n bá wá ní gbogbo àyè náà ni kẹ́yìn fi yapa àwọn yahudi àmáwọ̀ fẹ́ yapa yahudi mọ́nìsì afẹ́ máa jọ ọ́ yahudi ni ẹ wo bí ta jọ wọn dé kọ́ra tẹ́ bá ń gbọ́ rẹ́díò ẹ sì máa gbọ́ àdúrà kàn sí ọlọ́jọ́ méje wọ́n tó wá ní ẹmọ ọba aláwọ̀ sànù wa ṣe tí ọba kíyèsí àwùjọ Ànábì sọ̀sọ́làmù sọ alára ó ní àwọn yahudi àwọn nasara àwọn kírísítẹ́nì jíù yìí ẹ má tẹ̀lé wọn o kódà ẹ tẹ̀lé wọn dé pé tán bá wọnú ihò kankan yìí ẹ̀yin ló sì bá wọn wọ̀ mo ń gbọ́ rédíò lánàá wọ́n sọ pé àwọn oṣù àdúrà ọlọ́jọ́ méje ẹ mọ̀ báwọn christian ti máa ń seun tí wọ́n ní reverend kìíní kan òun ni yóò lead àdúrà fáwọn àwọn kìíní kan ní ọkọ̀ ní ẹ̀mí àwọn náà sì ń sọ bẹ́ẹ̀ ipi àfa alágbájá òun ni ó lead àdúrà fún wa ẹ̀yà kìíní kan kìíní kan àsákìrù kìíní kan òun ni ó dá sí ni ó dá wa ni ó dá sí kìíní fún wa ẹ̀rí orin ẹ̀mí so wọ́n sá jọ wọ́n bí àwọn ni wọ́n lásàfẹ́mọ̀ jọ láfẹ́mọ̀ jọ láfẹ́mọ̀ jọ àfi kí mùsùlùmí ọ̀ṣọ́ra àfi kí mùsùlùmí ọ̀ṣọ́ra ká wojú mẹ́sìn ti wá sọ́lọ́ ní ẹ̀yà pa àwọn Yahudi gbogbo bí kíbi yẹn ti máa kírun ti lẹ́yìn náà takfífan alayhim wa taysiran kó máa jẹ́ ìmú ẹ̀sìn fúyẹ́ kó sì máa jẹ́ ìjẹ́ ìrọ̀rùn fún yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn thumma khussa min jami'il mawadi' lẹ́yìn náà wọ́n wá padà wá ṣa àwọn ibìkan lẹ́ṣà nínú gbogbo àwọn àyẹn pé ẹ má kírun wọn náà ní alhamam iléèwẹ̀ àbí toilet wil maqbara ilé tẹ́ wil makanu najis àyè tó bá jẹ́ àyè ẹ̀gbin bíi eré àtàn kí wọ́n má kírun bẹ́ẹ̀ àwọn àyè yẹn ni lẹ́yìn àwọn àyè yìí gbogbo ẹni gbogbo tó bá ti wà má kírun rẹ̀ nso ẹlòmíì lè wà ní travelling ọ wà ní ẹmọ wà nù mọ́tò ni wọ́n lọ sí ní mọ́tò rẹ̀ páàkì sẹ́gbẹ́ kan kò sì rọra kírun kọ́ra kò jù pé tọ́ bá rí tẹ́ kírun kò síbi tó wà tó ti lè kírun rẹ̀ ẹwọ ní ìsinmi fẹ́ kí ìṣà ìgbà tí ìbá tán tilẹ̀ kún mẹ́lá sí ẹwọ inú sọ́ọ̀bù ìwọ̀n apótí mo kí ìṣà yìí nílẹ̀ tó ẹni gbogbo tó wá gbogbo tí ìyẹn wà tí kò sí tó wà tó ti kírun rẹ̀ tí ìbá ti ṣe àyè ẹ̀gbin tó ara orí tọ́lọ̀ ń ṣe fàlẹ̀ òun mọ̀ yìí nù àmọ́ kí bó ṣàì débì kan irú ẹ̀ náà ni gbogbo àwọn tó máa ń lọ àdáńgbá kí lásùbà lásùbà lásùbà yìí wàláhì ìṣesí yahudi ni ìṣesí àwọn nàṣà ìṣesí àwọn kiriyó ni ẹ wá jí ládùúgbò ẹ máa ń máa fa omi káàkiri jelejelejelejele omi pure water ẹ ẹ dákun níbo lẹ fẹ́ bílẹ̀ yìí dá àwọn nàṣàrà ni àwọn náà ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe ìlànà kìí ṣe ìlànà ti mùsùlùmí yìí rárá rárá rárá jòkónú lè rẹ gbogbo kíbi máa bẹ lọ́wọ́n ba wọ́n wá náà lọ síbì kan à ń lọ lè sàdúrà ń bẹ́ à ń lọ sí kíní kan mẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi àwọn kan náà ń bẹ náà ní ìsàwó ìmọ̀kòkè ìsàwó àbíwí náà àwọn wà akéré bí ata wọ́n láwọn tó bá fẹ́ wọnú tó bá fẹ́ mọ wá sí di àsàlátù wọn ọkọ̀ lọ lè rẹja gbígbẹ wọ́n lọ́rọ̀ rẹja gbígbẹ ọwọ́ àdẹja gbígbẹ fún wọn àwọn tó àmà ní tó bá mú wá lójoojúmọ́ lójoojúmọ́ fún wọn ẹja òtù náà tó mú lọ nísìn ah tó wọ́n tó lẹ́ja òtù náà mú lọ ẹja ìgbẹ́ ni mo gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ẹ̀dá kun ọlọ́wọ́n bá kó sànú fún wọn náà òun ni pé gbogbo eléyìí wàláhì kéèsì ìlànà tánẹ́bì wà ó والأحمد إمام أحمد نتصبي بسند جيد عن ابن مسعود مرفوعا أقبى أريوة لقد ابن مسعود النبي صلى الله عليه وسلم لو صلنا النبي إن من شرار الناس من أدرك أم الساعة من أدركت أم الساعة وهم أحيا والذين يتخذون القبور مساجد بني إنه أمي يتشكي شرار الناس àyíyàn bú ni wọ́n àwọn náà ni man tudrikuhumu sa'atu òun lẹni tí ayé bá parẹ́ mọ́lé lérí hmm. níjọ́tá yóò bá parẹ́ àwọn tó bá sẹ́kù láyé àwọn èèyàn bú nù yẹn ni pé káyé tó parẹ́ tí ó gbọ́ àwọn àsọ̀rọ̀tù sáàtì kòbọ̀rọ̀ àwọn àpẹẹrẹ láńlá tí a yóò fi parí tó bá ti ṣẹlẹ̀ yẹn ni pé tí oòrùn yọ níbi títí wọ̀ tí mọ̀ sí ìdájálì dé so lẹ́yìn ìgbà yẹn atẹ́gùn kan wà fẹ́ atẹ́gùn yẹn wà kó gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba ẹ̀mí wọn kò gún wọn kò lẹ́yìn yẹn wọn ní sílẹ̀ ayé ma so ìgbà wọn wà ní parí ayé ọ̀wà ṣẹlẹ̀ àwọn tí bá ń bẹ láyé ń gbà wọn àwọn èèyàn bú nù bákan náà àwọn tó tún jẹ́ èèyàn bú walladhina yattakhidhuna al-qubura masajid àwọn èèyàn bú nínú àlèwúmọ̀ àwọn láwọn tó bá ti kán bá sọ mọ́sálásí wọ́n bá sọ sàárè di àyè ìjọsìn tó ti máa lọ lè tọrọ nǹkan tó ti máa lọ lè kírun tó ti máa lè sádi ànábì ní èèyàn bú ni wọ́n lálẹ́ òun mọ̀ọ́yì so ẹ dákun kálukú wa náà àwọn tí wọ́n ń ṣe ẹ jẹ́ ká yọra wa pò nù èèyàn bú o tánà ìbá ti pèèyàn léèyàn pè nam qawluhu inna min shirari nnas anábì ní gbólóhùn tánàbì sọ pé inú àwọn aláburú èèyàn òun náà ni man tudriki umus sa'a wa hum ahya ay muqaddimatuha ka khurujil dabba gbàtí dábà wà jáde wa tulu'i shams fi maghribiha tó mọ̀ yọ̀ mítímọ̀ tí ń wọ̀ وبعد ذلك نفخ في السور نفخة الفزع gbàrún wà fọ́n fèrè fèrè tó sì pé yóò kí a ogun kálukú láyà ni ìparí ayé òde àwọn tí kìíní yẹn bá wá bá láyé tọ́ àwọn èèyàn búnú walladhina yattakhidhuna al-qubura ma'tufu ala khabarin wọ́n ní ọjẹ́ ma'tufu alẹ́ ọ̀rọ̀ yẹn papọ̀ mọ́ khabaru inna ni fi mahalli nas ala niyyati taqrir al òṣìṣẹ́ yẹn tó ṣiṣẹ́ tó gbé tó ṣiṣẹ́ wọn tó gbé wá again òun náà ni pé ai wà inna min shirari nas wọ́n lára àwọn eléburú wà inna min shirari nas nínú àwọn aláburú èèyàn alladhina yattakhidhuna al wọ́n gbá mọ́sálásí sàárè ni wọ́n sọ àbí ká máa kírun sí sàárè wọ̀bìná almasajidu aléyá àbí kí wọ́n ti ẹ̀ ma masalasi lè lérí wàtàkọ́dá wọ́n fi hadisi sahiha wọ́n ni àwọn ọ̀rọ̀ yìí ti kọjá lọ nínú hadisi sọlọ́láfíà anna hadha min amali yahudi wa nasara sisi àwọn yahudi lélẹ́yìn sisi àwọn nasara ni wa anna nabiya sallallahu alaihi wasallam annahum anabi ṣépè lé wọn ala dhalika lórí tán yẹn torí táwọn anabi wọn ọ̀ràn wọn náà ni wọ́n tó tó wá pàtà anábì tó fi ṣe pèlè wọn tahdhiran lil umma anábì ń sọ àlè umma yìí lára ni an yaf'alu ma'a nabiyihim wa salihihim misla yahudi wa nasara ipe àwa ò gbọdọ̀ ṣe ń táwọn yahudi ń ṣe pẹ̀lú ànábì wọn àti pẹ̀lú àwọn tán jẹ́ ẹni rí láàrin wọn fama rafa fama waqa'a àbí fama rafa akthara min dhalika yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò lè gbérí sókè kan sọ pé àwọn ṣe bẹ́ẹ̀ lóòótọ́ bal i'taqadu anna hadha al-amr qurbatan lillahi ta'ala nítorí sọ ni pé yẹn ni pé ọ̀rọ̀ yẹn kò dá wọn lójú wọn ò lè àwọn náà lè wọn ò lè sọ pé àwọn ń ṣe ni pé àwọn ah, ni yóò máa mú wọn jìnà sọ́lọ́run ni wọ́n tọ̀rọ̀dù an rahmati wa maghfirati yóò jẹ́ ká máa jìnà sí kí ọlọ́run àtàforíjì ọlọ́run ẹni tí bá ń ṣerú nǹkan báwọn ó ń tọ́ wọn máa jìnà sí kí ọlọ́run yóò máa jìnà sáforíjì ọlọ́run ẹlòmílẹ̀ a máa wọ pé náà kọ́lá ń lo owó kọ́ ní mọ́tọ́rọ ọmọ ọrọ́mọ bẹ́ẹ̀ pò lọ́bi sàárè wọn rọmọ ṣé ògùn náà ní ìsìn àwọn tán lọ dí ògùn tán tọrọ ọmọ tán rọmọ bẹ́ẹ̀ sógun dáa ni níwọ̀ mùsùlùmí ní bí o wọ mùsùlùmí tó ń lọ síbi sàárè àfáà kankan tó bá bí ọ ipe sáwọn tí ń lọ dí ògùn yìí ó sọ wọn pé wọn dáa àwọn tí ń lọ ọ̀ṣun sọ́dá ó ní wọn dáa so ẹ̀dọ́ ọlọ́run sì làwọn kìnnìyàn náà ẹ̀dọ́ ọlọ́run lọ sún ẹ̀dọ́ ọlọ́run ní náà ni Ògún ọdá tó bá tẹ̀ ní kò tún rí bẹ́ẹ̀ tó bá ní yíò òsàláwọn yíò tí wọ́n ọdá ẹni tí ń lọ sí ilé Jésù tí ń lọ sí chọ́ọ̀chì tí ó pè lórúkọ Jésù lórúkọ Jésù Jésù agún ẹlọ́mọ Jésù agún ẹlọ́mọ yóò sì bímọ tó bá sọ wọn pé sí Jésù náà sáwọn tí ń pe Jésù sí wọ́n ṣe dáa nítorí wọn mùsùlùmí tó ń wọn ò ṣe dáa ó ní kébìrì ni wọ́n ṣé àfá àti àfá àwọn tí wọ́n lọ bí sàárè rẹ̀ tó dá tánàbí ìsá lọ́dọ̀ ọlọ́run àfá àwọn ìsá ànábì ọlọ́run ànábì ìsá ànábì ọlọ́run ànábì ọlọ́run ó sì lé lánàá rẹ kó sọ́jáde wàtẹ́rùfà aráàsàn ẹ̀wò ó gbórí ókè ló fi sọ́ tẹ́rùfà aráàsàn ó ah, kiri ó yìí wọ́n ń pe Jésù wọ́n náà ń lọ sí sàárè àfáà òun pè àfà so òun ni pé ọ̀rọ̀ tó ẹgbẹ́ yẹn náà bá fi làákàyè ara yẹn náà gbé wò wọn náà dẹ̀ làákàyè rẹ̀ kalẹ̀ pẹ̀lú nǹkan tí ń sọ yìí wọn náà wá gbé yẹ̀wò síra wọn tó bá takò làákàyè wọn náà wá sọ títí Ògún àbí ti Ọ̀ṣun bá tiẹ̀ takò làákàyè rẹ̀ ẹ̀wù lẹ́bí wúra wọn yìí nìsín Ògún àtọ̀ṣun bò ọyá ànábì Ìsá ń kọ́ ànábì Ìsá ń kọ́ ẹni tí bá ń pè pé lórúkọ Jésù àbá ànábì Ìsá lórúkọ jésù lórúkọ jésù bàbá búlọ́mọ bàbá búlọ́mọ jésù kẹ jésù búlọ́mọ jésù búlọ́mọ tó wọ́n sì ní wọ́n sì ló bí ma kódà tó bá tó nípa tó ń tó ní ó gbé ọyọ thank you jesus so kí ló ń pẹ̀lú àwọn yìí sí mùsùlùmí ni wọ́n sí olùgbàgbọ́dọ̀ ni wọ́n sí wọ́n wà lìjẹ́ náà ọlọ́run so laqad kafara alladhina qalu inna allaha huwa al-masih so òun ni pé irú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pé ó yẹ kéèyàn ó gbé yẹ̀wò ni anabi sallallahu alaihi wasallam ó ń sọ bẹ́ẹ̀ fálẹ̀ ọmọ yìí pé káwọ́ sọ́ra torí pé kí ni kí yẹn máa mú yẹn jìnà sí ìkẹ́ ọlọ́run ni ìkẹ́ ọlọ́run ti wá ń sọ òun náà ni pé n tí ń jẹ́ àwọn wa anabi kọ́ wá jẹ́ láyé ìkẹ́ni sówó lọ́wọ́ pẹ́ fún wa ìkẹta nàbí ń jẹ fún wa sówó ló wá pín fún wa ẹ̀sìn yẹn lèyàn ó mú lọ́wọ́ lèyàn fi mọ̀ pé ọlọ́run bá ń kẹyàn gbogbo tọ́lọ́run bá ṣe fún yàn tí ò bá ti sí ẹ̀sìn bẹ́ẹ̀ kò sí ìkẹ́ ọlọ́run bá ń rárá níta mú wa fún ọ súnà ni ìkẹ́hùn gangan ìkẹ́ ọlọ́run òun ló wà lórí ìkẹ́ ọlọ́run ṣe bí kiri ó ń lówó tí wọ́n mọ yíbò tí ò ti ẹ̀ ṣe kiri tí ó mọ̀ kankan ó ní owó lọ́wọ́ so tẹ́bá ní owó nìkẹ́ ọya so sí ọmọ yíbò náà nìsín sí ìkẹ́ ọlọ́run so òun ni pé owó yẹn kọ́ tọ́lẹ́lẹ́mí ọmọ ni ah, ẹ̀gbọ́n kan ah, tẹ́bá rí jíìpù tẹ́ ra àwọn tẹ́wà bí sàárè o ah, ẹ̀yìn ẹ̀yìn sọ́kọ́ ń ṣe sàárè ẹ̀yìn rí mọ́tò tán lòlò ẹ̀sọ́kọ́ ìsẹ̀sìn ọlọ́run ẹni tí bá ti ń serú nǹkan báyìí kí ọlọ́run mọ̀ jìnà sí òní ẹ̀rì náà ni èmi ò kírun wọn èmi ò kírun wọn yóò fẹ́ dìde ara wọn ó ṣe tìpolo torí ẹbọ ti bá ogbó iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ so èmi báyìí wọ́n fẹ́ kírun yóò sì sápò lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wàláì azim irun òní mọ́ wọn lá torí pé kí ni ẹbọ ẹbọ yìí ó ti ẹbọ ni kí wọ́n lọ síbi sàárè kí wọ́n lọ bẹ̀ lórí tọ́lọ́ kẹ́ bọ́ ní anú ọlọ́run oníṣẹ̀lẹ̀ síyàn wà má fẹ̀rọ̀ tó wú àforíjì ọlọ́run oníṣẹ̀lẹ̀ síyàn àbí kí wọ́n já òkú mẹ́ falẹ̀ ajab sheikh abdulrahman alishekun ni tó yani lẹ́nu wọ́n kí anna akthar man yadda'i al-ilma ọlọ́pọ̀lọpọ̀ àwọn tán láwọn nímọ̀ mimman huwa min aadi al inú àwọn tí wọ́n ń bẹ nínú al-umma yìí la yunkiruna dhalik wọ́n wá ní takoru eléyìí Hmm. wọn ò ní sọ fáwọn èèyàn wọn ò ní takò kódà tó bá tó rẹ̀ tí ń sọ wọ́n tó mọ̀ sọ òkú wọn lóhùn ń ohun ẹnìkan sọ̀rọ̀ níjẹta àwọn sọ pé hey àwọn èèyàn sọ fún ma wá fi ti ara ń gbọ́ sọ pé ẹ lọ olóhùn wá sọ pé afáwọn àtọ́mọ́ pé ha ìyẹn sagídí débi ọ̀rọ̀ ẹbọfá ìyẹn sagídí débi ọ̀rọ̀ ẹbọ kí wọ́n ní á lọ á lọ à náà pé ha ìyẹn sagídí débi ọ̀rọ̀ ẹbọ o lẹ́yìn aṣọ́kítà láyà ìbàtọ́nà àmàlù wala takunanna minal khasirin tí wọ́n bí ilé iṣẹ́ bọ́ gbogbo sẹ́yìn bàjẹ́ ni gbogbo fi tí ara mi gbọ́ báyìí mo ní ọlọ́wọ́ yóò dá báyìí ó ṣeun ó ní ẹ̀wọ́n ń sọ fún yín ẹ̀wọ́n sọ pé ẹ̀yìn ọ̀lọ́ ah kó lè yàn gbọ́dọ̀ wọn bí sáwàdà irú nǹkan báwọn yẹn bí sáwàdà so ọlọ́run mọ́ṣá sànú fún yàn ni so wọ́n ní àwọn afọ́ òní takoru eléyìí wọn ò ní ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn bal rubbama istahsanuhu kọ́dà àwọn tó lè máa wọ́ ẹ̀rí fún un hmm. jẹ́ kò ṣe nǹkan kan yẹ gbàtí ìkébọ́yá wọn gbogbo ń sọ pé òun lọ́lọ́run kọ́dà wà rọ́gàbú fi fẹ́ẹ̀lì ẹlòmí tó lè máa tó síyàn lè máa wọ́n tó lè máa ṣàyàn lójú kòrò pé ẹmọ́dáhùn ẹmọ́dáhùn ẹ̀rì wà láì tíra láǹkà bá tíra náà láǹkà wọ́n ni wọ́n tó máa ṣàyàn lójú kòrò pé ẹmọ́dáhùn falakot ishtadati gurbatul islam ah ṣéèkì ni wà áádẹ́l ma'rúfù munkaran dáadáa ló wá dáburú ẹwò ẹni tí bá ń sọ káàyàn mọ́ sẹ́bọ òun làyàn wá rí sí pé ń sàbúrú àbí ń tapọ̀ àwọn wà munkaran ma'rúfà ẹni tí bá wá ń tàn wọ́n jẹ tí ó tàn wọ́n jẹ ní ẹ yorùbá nábì alájíkiri àbẹ́ rí ẹni ẹ̀bá yorùbá nábì bẹ́ẹ̀ gáì ni à wàlùmúnkárọ́ ma'rúfà in tí ó wá dá láàrin wá sórí dáadáa in <coughs> tó dá ẹni tí ń pèpè sí tawhid ipẹ́ mọ́ ṣe bọ mọ́ tọ́lọ́wọ́n ọ̀fẹ́ bọ wàláhì iṣẹ́ rí tó burú òní kó jẹ pé ẹni tí ń ṣàlàyé òun kò gbá gbogbo ọ̀nà tí ó fi fàlàyé òun yí àwọn èèyàn wàláhì àwọn afá láwọn afá tí wọ́n bá ń ṣe àlàyé nípa ọ̀rọ̀ ẹbọ wàláì wọ́n ṣe àlàyé òun débi pé àwọn tí ń ṣe náà mọ̀ pé áá pé kìíní ìclear ẹwúrú àlàyé táwọn afá yìí ń ṣe ní tíra tá ń ka yìí bó ni wọ́n ṣe lè jòkó karú tíra yìí hmm. tí ó sì yé èèyàn tó pé ó jòkó ka lọ́dọ̀ èèyàn ni tí wọ́n á bọ́ sí àwùjọ tiẹ̀ tó wàá rírú ẹ̀ tó ní lè rí àlàyé ṣe fáwọn èèyàn dáwọ́rà tí mo lọ lérí tíra yìí ó tú ẹ̀mẹ́ta wọ́n gbọ́ fatul majid náà tó ní fatul majid náà tó ní sheik abdulatif khalid hafidhahullah wa ra'a rafa sudan gbogbo àtàbà ti ní alkọba yìí òun ní tàbà ti ní dáúrà ṣẹ̀rẹ̀ òun ní títí tàwíìdì tàkásùsù rẹ̀ nú jami'a islamiyya ló ti parí yóò ṣe àlàyé òun yékéyékéyékéyéké lẹ́ẹ̀kọ̀kan ó lè wà ń bẹ̀ 5 hours ló sì gbé omi síwájú báyìí bí bá ṣe ń ṣe ní ó omi mú yóò tó máa báyìí tó pé ṣe ìpé ẹ̀sà àgbà ẹ̀kìní yóò yẹ yìí so wọ́n sì sàlàyé òun dé pé àwọn náà fi mà tó pé àwọn tí wọ́n ṣe onísúnà gan ní Sudan wàláì tán bá rí tẹ̀ lọ ìjọ kan là ń lọ síbì kan àwọn ọmọ ibísà ń lọ mọ́ bọ́sẹ̀ rí bàbá ìwọ́n ni torí ìdúnà yẹn lè dùn áàtù tawhid anina ìdá kada wọ́n ni àwọn onídáwà tawhid kọ́lẹ̀ ń wá ní aláwọ̀ náà ni ẹ máa lọ báyìí so dáwà tawhid ni pé dáwà ẹ mọ́ ṣẹ̀bọ́ máa ẹ mọ́lọ́n lọ́kàn ṣoṣo so òun ni pé kíyàn wá wà bẹ́ẹ̀ kíyàn ní yàní kíyàn wá wà láwùjọ kọ́ mọ́ lè ṣàlàyé tálàyé wọn bá clear wà láwọn olólè mọ́ di wàhálà àmọ́ tó apẹ́ la káyì tó straight pẹ̀lú àwọn àpèjú yìí náà ẹ̀kọ́ lè yéèyàn pé á bà kíní yìí ẹ̀bọ̀ nílò tọ́ kájá ó kó mẹ́rin so àwọn èèyàn ti sọ tó dáa di tí ò dáa tí ò dáa làwọn èèyàn sọ pọ́ dáa wà súnà tó bídà àwọn ìbídà àsúnà wọ́n sọ bídà di súnà wọ́n sọ súnà di bídà bídà àwọn sọ di súnà súnà wọ́n sọ di bídà n tó jẹ́ àdáadáalẹ̀ wọn àmọ́ lóhùn lẹ̀sìn n tí èsì ẹ̀sìn wọn àmọ́ lóhùn ní náà lẹ̀sìn ẹ̀rí ní ìsìn mọ́lúdì ti dàmá ẹ̀wọ̀n bí pé ànábì ṣe ẹ̀wọ̀n bí ẹ pé ṣe ẹ̀wọ̀n bí ntí ta ntí anabi ò ṣe rí táwọn sábà rí wọn ò gbọ́ rí kódà nítò àwọn Imam Malik wọn ò gbọ́ rí Imam Abu Hanifa wọn ò gbọ́ rí Shafi ò gbọ́ rí Abu Hanifa ò gbọ́ rí ẹnìkan kan ò gbọ́ rí bóòlù ti wá ra wọnú ẹ̀sìn sẹ́yìn náà táwọn náà sì wá gbà lẹ́sìn yálà ya bídíà tí ò rújú ni mo lórí tí ò rújú rárá ẹ bá di ẹni tó ti kú ah, fọ́nẹ́rà kínlẹ̀ báyìí bá mọ́ eh, rántí death day lẹ̀ bá mọ́ rántí death day wàláì tẹ́ bá tọ́ ọ̀ lè wo tàríkì mọ́wúlì lótọ́ gẹ̀gẹ̀ ní 12 Rabiul Awwal yẹn wàláì ìjọta nàbí ikú ni ìjọta nàbí ikú ni so ìjọta Rabiul Awwal tánà bí ní 12 eh, Rabiul Awwal ìjọ gẹ̀gẹ̀ kọ́ nàbí ànàbí kò sẹ́ni kan tó mọ́ pàtó dé ìjọta nàbí ànàbí sallallahu alaihi wasallam so òun ni pé súnà tó bídà àwọn èèyàn sọ túnà di bídà wọlé bídà àìtù súnà bídà gangan làwọn èèyàn wá sọ di sunna. wọ́n mọ̀ sí ti ọ̀dà wọ́n sọ ní ẹ́ àwọn àlù súnà rẹ̀ kí là ń ṣe yìí súnà onídìkẹ́ wọn pariwo pé kí là ń ṣe yìí iṣẹ́ yín ni ọmọ ìjà yín lọ́wọ́ iṣẹ́ yín wọn àti súnà là ń ṣe àwọn àbáwá ní súnà là ń ṣe èyí súnà là ń ṣe nam nasha ala hadha saghir Allahu akbar ah ah wọ́n láwọn ọmọ kéèkéé wọ́n sì dàgbà lórí bídíà yìí àwọn ọmọ kéèkéé wọ́n dàgbà sórí bídíà kọ́mọ pé súnà ní bídíà kọ́ pé bídíà ní súnà ẹwọ́n ní sítápá àbárẹ́ ti ń pariwo fún wa wallahi tá bá venus fati àti kọ̀rí ìbúlẹ̀ tí ọdún 50 bí ele wálé lérí ẹ̀yà kónú islam tí ó ẹni tó bá fẹ́ sọ̀tàn rẹ̀ ní ìsìn wọn ni tó bá ní bídíà ni tẹ́ẹ̀tì mọ́ pariwo rẹ̀ kalẹ̀ láti sìn ó ní abà abà àà ah, ah. ntáwọn bàbá la máa ntáwọn bàbá ṣe ntáwọn kìrìkìrì wá ṣe ẹwù irú àwọn àyà sì mọ́ sọ pé àá ah, ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sí ti ń tẹ́bà ń sọ à ń tẹ́bà ń sọ ní ìsìn ẹlòmíràn ni àṣírá ti wọlé yìí lọ kọ́dífù ní àbí kìíní kan ah, ah ní kìíní ń jẹ́ báwọn tí ń tó ẹkẹ́ mọ́ bí ọ́n tí ó ẹkẹ́ mọ́ bìyànú tó wọn náà kọ́mọ́ṣá sànú fún wa o ní pé náṣà aláhádà àwọn ọmọ tọ́lọ́wọ́n bá ní ká máa gbọ́n n'i ń sọ ní ìmọ̀ ń sọ̀rọ̀ kan kí wàláhì ìmọ̀ nídi challenge o ìmọ̀ nídi challenge wàláhì tí mo dì tí ń ṣe wàláhì àti ní ìṣe pẹ̀lú o ìṣe pẹ̀lú òdo àti ìṣe pẹ̀lú òdo ẹni mo ti lè sọ ẹni pẹ́ni kò sí ti lè sọ ìṣe pẹ̀lú òdo pẹ̀lú ẹ̀kọ́ náà ni tó sì yé mi ní tí ń ṣe tó èmi sì máa ń sọ́ dì sínà pé wàláhì wọ́n tó bá mọ̀ pé á ah, ojú rò tí tó tíra yìí àbójú rí ò tó hàdísì yìí ó rí ni ah, wàláhì tó fẹ́ lé gbé fún mi pẹ̀lú ògbólọ́n tí ń bí lérí pódòdó bá ni á ah, pẹ̀lú ògbólọ́n ní mọ̀ polongo rẹ̀ káàkiri pé á ẹ̀rí anábìlá lè mọ́ lọ́bi sàárè lóòótọ́ ò bí a á anábì wíwẹ́ kọ́dá èso òru wọn lálẹ́ mọ́ sí o wàláhì mọ́ wíwẹ̀ padà àmẹ́ ẹ̀ lè rí ẹ̀ tí ẹ̀ lè rí kò sí torí tó akọ́bá ti wà lájọ́ yóò kéhùn ti rí pé kẹ́nì kó mú wákọ́ ń rè ń rè so òun ni pé kọ́lọ́kọ́ ṣe àṣàánú fún wa gbogbo ayan náà láwá ní challenge báyìí níwájú pàtàkì jùlọ wọ́tọ̀ ọba kéwú èmi máa ń sọ kíníhùn wọ́tọ̀ lọ ilé kéwú bóyá ọmọ oúnjẹ sánáwì ó lè ka tíra fúnra rẹ̀ ọ̀la ẹ̀wọ́n jẹ́kẹ́ nìkan wọ́n jẹ́kẹ́ nìkan da rọrùn wọn lójú o lọ lè ka tíra o mọ́ tí ẹ̀ mọ́ ka tàwọn alùsùn náà náà kọ́ mọ́ ka tàwọn bídíà yìí náà mọ́ wá gbé yẹ̀ wò mọ́ gbé yẹ̀ wò ká tí wọ́n ká tàwọn eléyìí náà kọ́ wá gbé méjì yẹ̀ wò ọ̀la ẹ̀ olódodo bí mo ṣe wáyé gan wàlá ìgbà tí ń ṣe research ìbá di ṣíà àwọn padà ṣe débi pé mo bá wọn ṣe mùnákọ́ṣà mo bá wọn ṣe hiwarot lóríṣiríṣi mo rí pé irọ́ gbù ní mẹ́rin ẹ̀sìn yìí ṣí àyè ẹ̀sìn gbù irọ́ gbà ni ìyẹn ó ṣe rí búláyà tàlkìyàmà ni torí pé kí ni tẹ́ bá ń irọ́ burúkú wọn máa pa ẹ́ẹ̀dínú sọ́yí kò kọ́ ní ni a ní ní anábíwá fọwọ́ alì sókè báyìí ní kí ní gangan àà wọ́n sì kó ẹ̀sì lọ lè tírìsì ẹ̀sì rí pé irọ́ ní kí ní yìí kí àá kí ló ewu ọmọ ilẹ̀ ti rélẹ̀ yìí tó bẹ́ẹ̀ náà ni ma yí ọ̀rọ̀ padà ọ̀rọ̀ ọmọ umaru njọ́ kan ní ń kàkan ẹ̀bí àti kálájọ ń ṣe ìwárùn jọ wọn ni hayya ala salah ẹ̀n mo da ẹ̀ ń dá fídíà kalẹ̀ síbi ọ̀rọ̀ ìbádà fún ara yín ńlápẹ̀jù sànàbí náà lọ kọ́ yín pípẹ́ tẹ́ bá ń ṣe ìkọ́mà àbí tẹ́ bá ń pèrún kẹ́ mọ́ dákọ̀ á lè sí tẹ́ bá ní Allahu akbar Allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna Muhammad rasulullah wọ́n ní ashadu anna aliya waliyullah sànàbí lọ kọ́ yín báwọn wọ́n ní ànàbí lọ kọ́ lọ́kọ́ àwọn wọ́n ní àmọ́ ẹ̀yin alùsùn náà nǹkan kan bẹ́ẹ̀ tó ipá yìí náà ń ṣe tó ipé ló dá mo ní kí ni ó ní as-salatu khairu minan nawmi ó ní mẹ́nu mú àtọ́ ipe anabi sallallahu alayhi wa sallam àìpé Umaru sùn Bilal wá fẹ́ jí lọ́sàn Bilal kàn ní as-salatu khairu minan nawm as-salatu khairu minan nawm ó wá ní ij'alha ìjàálẹ́há ìsọ̀lá ti fàjì fi síbi òun wá ní lọ́lẹ̀ kí ìbọnú ìrun àlùfájàrí bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ rẹ̀ gangan oníkíká àmọ́ fi àsọ̀látò kẹrù náà nómi jí mi ní ọ̀sán fi kalẹ̀ bó ṣe wà níbi tàṣùbá nìkan yẹn ni pé níbi àṣùbá nìkan náà ti máa ń pèrú náà máa ń ṣe àsọ̀látò kẹrù mìnà náà sùlẹ̀ fi mọ̀ pé a fi ránṣẹ́ sìn náà ni wọn so ni pé tí mo ń lọ gan ni pé àwọn tí ẹ ń lọ ẹ̀yìn tí ẹ ń jọ ọmọ lè kéwú ẹ lọ lè ká ẹ lọ kà bàbá kan bá sọ kí ní kẹ bíìrì pé afẹ́ ẹ̀dá kúnbó láti rí tí ẹ̀rí jọ́tẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní òrìrìhùn ẹ rí òdodo ẹ̀dá kúnbó láti rí nǹkan sọ yìí ká tẹ bá sọ fẹ́ súnà pé ń bó ní rí nǹkan sọ yìí ká wàláì tí ò bá rántí ní ẹsẹ̀kẹsẹ̀ yóò sọ wọn pé ṣe sùúrù fún mi ṣe sùúrù fún mi kọ́dà àwọn àfáà tí àwọn àmà ní sútẹ́nìmọ̀ Sudan wallahi ìgbà mi tán bá bèèrè mas'ala mi lọ́dọ̀ wọn ní àwọn àfáà tó ṣe pé wọ́n yé sí àfáà kékeré wallahi alazim wọ́n lè ní á ah, mas'ala yìí káì àwọn ọmọ kẹta lè sọ ń parẹ̀ nísìn àbí ààrẹ ni tí ọkà kẹkẹ rí parẹ̀ tó bá ní kò sẹ́nà ẹ̀kan ni ẹwọ mọ́kítàbà ẹlọ lè ká kíákíákíá nìsìn torí mọ́kítàbà tó wà níbi àwọn àyílọ́dí mọ́ sí àlàkọ́ọ̀tì wọn so òun ni pé ẹ máa challenge wọn pé ń bó ló wà bó láti rí ẹ̀rí àwọn ká tíra ń sọ tíra táǹkà ẹ̀yin náà sọ tíra tẹ́yìn náà bá ń kà bí tẹ́ bá ti rí nǹkẹ́ máa sọ lẹ́yìn náà òun tó ní fàyè ìbéèrè lẹ̀ bá ti wà sí òun ní fàyè ìbéèrè lẹ̀ so gbólú eléyìí kìí sí ń tọ́ da ẹ máa fàyè ìbéèrè lẹ̀ fáwọn ọmọlé kéwú ká máa béèrè wọ́n kà ní mọ́nà àtàzàfí àmúrì náà azámúrì tàbí bàbá àrà tó tó bá dákú dálẹ̀ ní ẹ̀sìn yìí àdàpọ̀dà fún wọn ni sáà sọ́dá fún kí ni tó mọ́nà àtàzàfí ẹgbẹ́ ọfẹ́ sẹ́rí ìbúrú ọmọ takùnmí àbí ọmọ takùnmí kúlù bídí àti ìdọ̀lára kúlù lọ́rọ̀ àti fìdí gbogbo bídí ànù gbogbo ànù ó sì gbìyànwó núná láwọn kí ni jẹ́ kí ni bídí àgán fẹ́fẹ́ ìgbà yìí dákùn so wọ́n kàjá gbìmọ̀ nígbàdí ẹmọ bá mákòjúwe wá wàládé torí ilé kéwú gan àmúbídíà ni àmù àmúbídíà ni ṣùkọ́nà kọmọ́ ṣá sànú fún yàn so ní pé bákan náà àwátà ìṣọmọ ilé kéwú tá jú níwé náà wàláyà wá náà challenge mẹ́fà wà náà àwọn translations ń bẹ nísì àwọn àwọn kan mẹ́ta ń jẹ́ oníwé tó serious pẹ̀lú ọ̀rẹ́ sí wàláyà wọ́n lọ mo rí brọ́dà kan brọ́dà kan àjọ pàdé ní hajj 2007 ó sí hajj tafsir ibn kathir náà ló rántí ẹ̀ hmm. Abu Hajara english tafsir ibn kathir náà lọ́ra àwọn translation tí ò lè rí nàìjíríà lọ́ra bákan ṣúrò lẹ́yìn náà máa sọ̀kan ní onílò léwò pé ẹjọ́ tafsir tẹ́ ṣe yẹn mọ́lẹ̀ tí rí àmì kanu ibn kathir kò síbẹ̀ kò rí bẹ̀ tí ń sọ yẹn so òun ni pé àtẹn tó kàwé náà àǹfààní challenge wà fún wọn náà ọ̀dà òkèwú ọ̀kàwé àbí ìwé ni wọ́n ká ẹnìkan wá fẹ́ gbé kéwú gbogbo ẹ̀ lè kéwú náà ní ẹjẹ́ orí tíra tí ẹ̀rí wà mẹ́ọ̀ mú rẹ́nìkan immigration officer ni ó wà nílà káyọ̀ ọgbọ́n ìjọ kan ní ọjọ́ ń sọ̀rọ̀ bí i fọlá nẹ́bí tọrọ kíní kankan ẹni wọ́n sọ pé àwọn tí wọ́n tó ń súnmọ́ irọ́ wọn ń pa fún ọ tíra ń bẹ tó ní fọlá nẹ́bí tọrọ ó ní ẹgbẹ́ wa ó sì gbé jáde gbà tó gbé jáde wà láìlẹ̀ àti <laughs> tí ò sí mbẹ́ tí ọ̀jọ́ tẹ́sọ rárá ó láti mọ̀ pé ẹni wo lè ká ẹni wá ní ọ̀dà ọba yọ fóònù ẹni oríṣi yọ fóònù ọ wá ní ibẹ̀dà ọ wá zoomu bẹ̀rẹ̀ yìí oríṣi bẹ́ẹ̀ náà nìyẹn nìyẹn ó sì rà yà pọ́n ọ wá mú wa bá mi dárò ìjìra ọ ní àbá ẹ̀dàkùn ẹ̀ máa ń ka kiri mo wá kà ló ti dáa mo ní kí ló dé ó ní ah, ẹnìkan ló ní ló gbé tíra kan jáde fún olówá ní pé ibi ń ṣe ẹ̀rí kíní kan fún un èmi náà ọkà ah, ń bọ̀ wá wọ́n tó pe àfábùlà kí wọ́n wá ni ìyẹn bá ó wá yọ fóònù wá pẹ́ ni òun ní àfá ẹ̀yìn sì ń parọ́ fún mi wà ní wàhálẹ̀ ẹ̀pọ̀ wàhálẹ̀ ẹ̀pọ̀ ó sì àpà fóònù sẹ́rẹ̀ pé tó àṣírí níjọ́ mi kò ní gbé sílà jáde wá fún mọ́ wípé ń gba sílà tí ò sẹ́rì kò wá mọ́ so òun ni pé gbogbo àwọn ọ̀nà tó ń kálukú fi dá òdodo mà ó rọrùn ọ̀nà tó fi dódodo mà ó rọrùn àfiwọ́n tó bá fẹ́ lódodo ọ̀fẹ́ mọ̀ náà ni tó náà níṣẹ́ rí bí ayé ṣe ń lajú sí yìí tí àwọn ọ̀làjú oríṣiríṣi ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ̀ láti ní ní excuse lọ́dọ̀ ọlọ́run ọba sí hmm, láti ní ní excuse lọ́dọ̀ ọlọ́run excuse wa ń tán mọ́ wa lẹ́nu ni bí ọ̀làjú ṣe ń pọ̀ sí lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ so náà ni pé kálukú wa wàláhì àfi ká وعلى آله وأصحابه كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله onídò ní ilé wa bá tó ní tó pẹ́ lákòókò ní ọ̀sán san. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. نعم èyí tí ó jẹ́ ọ̀nà tó dá tó sì straight jù tó lẹ́rìí jù tí wọ́n bá fẹ́ san irun téèyàn bá bá o ní kéèyàn ó pé irun tí mo kọ́kọ́ báyìí rákà àkọ́kọ́ mi nù ẹ̀kejì rákà kejì nù ó túmọ̀ sí pé ó kù rákà kẹta téèyàn ó kì àti rákà kẹrin so náà ni anẹ́sọ̀ sọ́làm ní pé ìrìn àtẹ́yìntùkùmù sọ́lá anabi ni ẹ má tẹ́bà wọn lè ń kírun wala wa alaykum bis-saqinati wal-waqar rama lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fama adraktum fasallu èyí tẹ́ bá bá ẹ bá wọn kí fama fatakum fa atimmu èyí tẹ́ bá bá ẹ pè so ẹ pè so ọ̀nà bí wọ́n ṣe máa ń ṣe ìtìmọ́m òun náà ni àdìsó wà nínú Bukhari òun náà ni àdìsó ńlá gba tó lẹ́sẹ̀ rẹ̀ jù so gbogbo àwọn tó ní pé faqadu náà kútùbù súnà ni wọ́n wà lẹ́sẹ̀ ńlẹ̀ wọn kò tó títí títí fa àti mọ̀ sí wọ́n lọ wọ́n rẹ̀ lẹ́nu irú ènìyàn wá ní yóò kàn kí fati alásán ni yóò ti kì jẹ́jẹ́ tálákọ̀ọ́kọ́ yóò kì fati alásán lẹ́rẹ̀ kejì yóò kì jẹ́jẹ́ lórí sálámà sí wọ́n lọ wọ́n rẹ̀ lẹ́nu. Assalamu alaikum Ustaz kí ni ìdájọ́ ẹni tí ó jẹun ń rà àbí tí ó mumi àbí àwọn nǹkan mímu mìíràn bíi coke fanta perus tí ó fi ń rà ṣé tí ṣé ìdájọ́ ẹni tí ó mọ sí ni ó tọ́ sí onítọ̀ ọ̀hún. na ẹni tí ó mu omi tó jẹ́ nǹkan aláàlè tí nǹkan yẹn wá hun ní rírà bí oúnjẹ náà lọ jẹ jù sáà ń ṣe àbí ó mú mi jù sòtí wa tí wàá gé tara rẹ̀ mẹ́ta ń ṣe kátàkátà káàkiri sùúrù ẹni yẹn kò sí ìdájọ́ wọn kan fún ẹnu tọkàn ní ṣẹlẹ̀ ni pé tó bá ti lálọ́ àlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlọ́lá rẹ̀ ti já àmọ́ kò sí pé bóyá tó bá wà níbi tó ti ń ṣe ṣẹ̀ríà pé wọ́n wà nà á lẹ́gbàá so sẹ́kọ̀ẹ́ tó bá mutí nìsín tó ń tó mutí ọ̀nà lẹ́gbàá òun rírà kò òun rírà so alẹ́ ní jẹun yó wọn ò dára kí wọn na so wallahu a'lam. Ah, bákan náà wọ́n lábẹ́ ìbéèrè yẹn pé ǹjẹ́ náà sáàlì sọ pọ́tì ni àbí òsọ sí. ọtí ni ọtí ni. sọ ẹmu torí pé kíni tábà tí a bá mú yóò kọ́lá yẹn gbọ́dọ̀ mú kíni rẹ̀ kọ́lá àwọn ẹlẹ́mu gan mọ̀ pọ́tì ni àwọn tó máa mú gan àwọn náà mọ̀ pé ọtí ni tó ní ògùrọ̀ níbi ò lẹ́gbọ́ ká máa kí ọwọ́ orin ká máa kí omi báhùn pé mo mú mi ó sì kìíní kan àbí ńlọlẹ̀ ń jí mu mi láàárọ̀ kùtùkùtù òun náà máa ń pààyàn gẹ́gẹ́ bí ògbóró náà ṣe máa ń pààyàn ni sókòdá sí ń gbọdọ̀ jìnnà sí kórè yàn gbọdọ̀ máa fi lóògùn kékeré àfi sóògùn bá ní sókòdá náà. wọ́n lábẹ́rẹ̀ náà pé síkúdá yìí ẹ̀rọ wọn làwọn afá náà mú ẹ̀rọ kò sí ọtí òun dàbí sọ̀tí. Thank you se kí ní dápẹ̀ ní kí ní dápẹ̀ ní síkú dáyé wò tó kí n mọ́ àkíkọ̀ rẹ̀ gẹ̀gẹ̀ ní <laughs> kí n mọ́ ṣe rí gẹ̀gẹ̀ náà ní Kánò ẹ̀kẹ́ eh. máa gbámú pẹ̀lú sùkúdà àwọn ọdún méjì ní Kánò ọdún tó ń Kánò lágbàrẹ̀ ṣèkẹ̀rọ ìfojú mi ka sùkúdà lọ tó ń Kánò àwọn ọdún méjì tọ́ ó ní pẹ̀lú sùkúdà yìí náà àwọn tí wọ́n mọ̀ wọ́n lọ́ tẹ̀ pé wọ́n ń practice ṣẹ̀rí àgbẹ̀ wọ́n ní pé ara tí wọ́n gbé òfin lé náà ní sukúdáyọ̀ fáwọn gbọ́dọ̀ rí fáwọn sì gbọ́dọ̀ rí ọtí pé táwọn bá ni wọ́n ní ẹ̀wọ̀n ọdún méjì níbẹ̀ tó ní ìpín sukúdáyọ̀ náà wọ́n tó bá pé wọ́yá ọ̀nà fún dùn àbí kéré kan lọ́jọ́ ìwà nǹkan ní ìkọ̀rọ̀ tó ń lò ẹ̀hẹ́n wọ́n ti lábá ọ̀sọ̀dá àbí síìdì rẹ̀ ẹ̀wọ́n tó ọ̀nà fún so ẹ̀kọ́lẹ̀ lómìnà mọ́ nípa òbí chájì títí báwọn òun náà dáa sọ ẹ̀hẹ́n amúrántí àwọn kankan so ibù wọn lẹ́lòmí pé wọ́n ní kékeré yẹn ipe ọmọra kékeré wọn máa fín ó mì pé kíní yẹn ọtí náà ní ọ̀dà ọ̀dà so ọ̀dà Allahu so ẹ̀ mọ́gbà pé àsọ̀dọ̀ ní ó sì àìṣà ní ọ̀tún. bákan náà ó ní àwọn ọ̀rẹ́ wọ̀nyí báwo ni wọ́n fi ń pa ọmọ lára kan tó bá ní sí ìsìláàmù sí ìwọ̀n ẹ̀dá. kí ọ̀rẹ́ ọmọ anẹ́sọ̀ sọ́làmù ní pé láyé jẹ́ àmúmọ́ ṣìfà àkùn fi máa harrama alaykum nítọ́lọ̀ ń ṣe léèwọ̀ kò sí wòsàn ń bẹ̀ tẹ́ bá ti ẹ̀rín wòsàn ń bẹ̀ ẹ̀tàn èṣù ni ẹ̀tàn èṣù ni tó ní pé fi ògógóró rálá àbí ẹfẹ́ mú ẹfẹ́ rálá nítorí measles ẹ̀nà oyin ẹni tí mrs bá mú kéèyàn wá oyin àti òróǹbó so tó bá lò ó kàn ní kọ́ńtì tó máa fi ń lò ìrántí kọ́ńtì rẹ̀ mọ́ ẹnìkan ló dá mi kí nìyẹn ti ṣe dáadáa so tó bá lò yóò yóò yóò yóò ṣe lọ́nà àlàálì so inshallah bóyá máa wádìí lọ́rọ̀ ẹ̀mí ìrántí bó ṣe ní kéèyàn lò wọ́n jẹ́ rìn ṣùgbọ́n mo lò bẹ́ẹ̀ ni sọ fún mi lọ́sìn ni kó kó ṣe tó lọ́nà àlàálì nìyí so wallahu a'lam bákan náà wọ́n pè ní tí ẹ bá ń kí òun ní inú ilé bọ̀sálẹ̀ ìbẹ̀lẹ̀ ẹ̀yìn ilé yẹn ẹlẹ́kùn sí ènìyàn ọwọ́lé àbí ọwọ́lé. tí èèyàn bá kọjú sí i sọ òun tún ní dáná dúkọjọ pé èèyàn kọjú sí i lọ wallahu a'lam. salamu alaykum ẹlẹ́kùn kí ni yàtọ̀ láàrin tẹ̀blígì àti alùsùn náà. àti sọ́njọ́ lóyún àti sọ́njọ́ lóyún ẹ̀ka náà lónìí bí a sọ́ọ́ sọ àti ṣàlàyé rẹ̀ ní jòní náà àmọ́ bóyá lómìnà tó ní ìdàlú fi béèrè tọ́bílíìgì àwọn ni àwọn tó ń tẹ̀lé ìlànà kan tí ọkùnrin kan là kalẹ̀ ọmọ India orúkọ rẹ̀ ń jẹ́ Ilyas Kandalawi òun tó dá tẹ̀bílíìgì yẹn kalẹ̀ tòun ló lóun lálàá lójú oorun ipe kóun máa rìn káàkiri láti mọ́sálásí kan kó sí mọ́sálásí kan kóun máa jẹun kóun máa sùn kóun máa jí kó o sì máa ṣe wá sí fáwọn yẹn pẹ̀lú pọ́ìntì mẹ́fà péré kó o máa sọ̀rọ̀ tawhid uluhiyya níbẹ̀ so àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ nù wọ́n máa di agbọ́dẹ káàkiri ó kún lé lẹ́yìn tí nígbàgbọ́ pé tọ̀ba lóṣù mẹ́rin kò lè ní mọ́ni tó pé sórí eléyìí ìlànà tí ń jẹ́ lánàá tẹ̀bílẹ̀ ìgbìmọ̀ alùsùnà òun lẹ́nu tó ṣe pé súnà nàbì ẹ̀rí pé ẹ̀wọ̀n tí àbí ń challenge àwọn tẹ̀bílẹ̀ ìgbìmọ̀ ni pé ń jùlọ nàbì ń ṣe bẹ́ẹ̀ kì í níjọ́ lànàbí ń di igbá dẹrù káàkiri níjọ́ lànàbí ń ṣe yìí wọn so alùsùnà wọn lẹ́tọ́ ìpé súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm ní ọmọ wákàkiri gbogbo tó bá fẹ́ ṣe pé bùlà nẹ́bí ṣe kìíní yìí níjọ́ alùsùnà nù so àfi tí o bá ti hàn sí náà ni ò ní ṣe tí o bá ti hàn sí tí o bá ti ṣe gan yóò mọ̀ fẹ́ lọ́run kọ́lọ̀ kojú kó rọrùn fún un kò sì ní takò ẹni tí bá ń ṣe so wọ́n lọ ọ̀rọ̀ àìlọ. Assalamu alaikum wa rahmatullahi Eléyìí ni ìkéde Insha Allah subhanahu wa ta'ala ní ọjọ́ Saturday, ọkùnrin Sunday, àwọn òṣàlù wa, ó àfọwọ́ àwọn wa sí àwọn fúgàmù kan níbẹ̀ ní Aisha Mosque ní Asada. Ìmọ̀ọ́dún ni ọ̀rọ̀ kí a tó yá kájú àwọn síbẹ̀ ní aago mẹ́wàá àárọ̀ náà oníbẹ̀rẹ̀ ni someone that has thick voice and people are telling him to be drinking hot water to eat that the voice will soft can the person can the person do it is it not shirk thanks. ẹ̀wọ̀n ni pé kọjá pé ohun yẹn kẹ̀ kí wọ́n á lè kọ́ máa mú mi gbóná èyí wọn ò ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú ẹbọ nítorí tó dẹbọ mọ́ lọ́wọ́ òun ni pé wọn ní ọmọ wa pè gidi kan sí i àbọ̀ wà dátàrí méje jẹ tó bá ti wá dà jẹ ọmọ wa ní rere látàrí rere rere kíní kan ọmọ wa mú omi gbóná sí i yíò ní ọ̀dà àwọn tó bá kó omi gbóná láti bá ní ọ̀hún ọ̀hún ọ̀dọ́ bá mú gbogbo àwọn rẹ̀ bá bó wọn náà fúnra ló bá sì fó mm, wọn lọ mà ohun rẹ tó ẹni tó bá fẹ́ fohùn ṣe tó fi mu lọ lè mu kóhùn bá lè dùn kó bá lè mọ rí gbà kọ́. Assalamu If someone is sick or in pain, I want to beg Allah for it. Can he recite Yasin or any other surah that is not prescribed by the Holy Prophet Sallallahu Alaihi Wasallam? nítorí dájú tó bá rẹ̀yàn ní tí anabi sallallahu alaihi wasallam ní ká ṣe náà ní kéèyàn ṣe fún rúkẹ́ àwẹ̀ suratul fatiha àbáwọn àtikárò àbí kùrìsì amana rasul crossbred falak crossbred nas ní tí anabi kankan ṣe nìyẹn gbà tó rẹ̀ òun náà àbí kéèyàn máa àbí tí anabi àwọn báyàn tó bá rẹ̀ اللهم رب الناس أذب الباس واشفي أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما قولوا أما أدوا باون náà ni kéèyàn ò ṣe kété pé ọlọ́kàn máa prescribe àdúrà fúnra rẹ nínú alukur'an bí a kí àwọn ẹni wáyé ìzámù rẹ tó wáyé ìṣfíní wáyé ìzámù rẹ wáyé ìṣfíní sanabi ló ní ọmọ ṣe bẹ́ẹ̀ ntanabi ń ṣe ń bẹ òun ni kéèyàn ó mú kéèyàn máa ṣe wallahu a'lam. sàlámù àìkú àgbà ẹ dàpọ̀ tí bàbá yẹn bá ń ṣe yálà yìí tí èèyàn kò sì fẹ́ kó tí èèyàn fẹ́ kọ́ ọrú ẹ̀tọ́ lọ́run ara wọn kí ẹ̀ lè ṣe ìsàn. naam tí bàbá yẹn bá jẹ́ ní ti ń ṣe tí o sì fẹ́ kọlu ẹ̀tọ́ lọ́run lára wọn so wàhálà méjì dé nìyẹn ẹ rí i pé kọ́ra pé àkùrá ní ṣàlàyé fún yàn tó bá ń sọ pé ò ṣẹ̀bọ̀ gan-an pàlẹ́ àmọ́ wa sahibuhuma fi dunya ma'rufa tó ẹ̀pẹ́ ní ní kíyàn sẹ́bọ̀ ohun ó túnmọ̀ sí pé òun náà ń ṣe kí ni òun náà ń sẹ́bọ̀ ohun nù tó mì pé tí bàbá yẹn bá jẹ́ lẹ́bọ gan-an tí wá tó wọ́sì débi pé tí wọ́n ń sọ fún ọkọ̀ náà máa sẹ́bọ̀ kàmọ́ tẹ̀lé wọn dé má gbọ́ ohun tí ń sọ wọn tòun ti bẹ́ẹ̀ náà sahibuhuma fi dunya ma'rufa máa bá wọn ṣe dáadáa ní dáadáa yé ẹni pé jẹ́ kí dáadáa kó máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ sí wọn gbogbo tí wọn máa ṣe dáadáa sí ọmọ àmọ́ tí òbí wọn má bá wọn ṣe nǹkan yẹn sì máa ń ràn wọn lọ́wọ́ lérí rẹ̀ tó náà ni ọ̀nà tí yẹn lè gbà náà nìyẹn wọ́n lọ Àwọn tó máa ń jòkó síbẹ̀ láwùjọ ni tẹ̀sán wájú ìbẹ̀ láwùjọ ni ìdájọ́ wọn wọ́n ṣe fara wọ́n mọ̀ jòkó sí orí sàárẹ̀ àbí wọ́n wà lẹ́gbẹ̀gbẹ̀ ẹ kò sí tó burú mi àwọn àbáwọn jòkó tí wọ́n ni kankan mọ́ jòkó lé sàárẹ̀ dé ní ọ̀dà ẹ àbáwọn búlọ́kù rẹ̀ ẹ kí wọ́n mọ́ jòkó lé ní ọ̀dà wọ́n lọ wà á lẹ́mu. ìbéèrè tí wọ́n dáhùn èsì yìí tí abẹ́yẹn bá tún bá dé ibi tí mérò pé kí wọ́n dáhùn ọ̀kẹ́ ẹ máa gbọ́ irú nísìn kí wọ́n rìn yàn kẹ́ni tí ẹ ń ṣe jálàbí òun kó wá ran ọ ní nǹkan kan pé lọ́ba ara kìíní kan wá tàbí ṣiṣẹ́ irú ọmọ wọn wà látò tẹ́ẹ̀ ìwòmà mọ́tẹ̀lẹ́ wọn ó ti àmọ́ sọ ṣíbù ọmọ fi dúnìyà mọ́ ẹ̀rù fa so ọkàn jí kama pé ah bóyá ó sá dákẹ́ náà ni so wọ́n ra gbogbo tó fi sá mọ́ ni àní ìsìwárí ọmọ eh, eh, ẹ̀rọ̀kọ̀ ẹ̀mọ́ bínú mọ́ bínú kí ni ẹ̀rọ̀kọ̀ ẹ̀mọ́ bínú ẹ̀mọ́ bínú ìtànà sọ́ọ̀ṣìbò ọmọ ìdúnìyà márùn-ún kí wá sí pọ́wà dúró tí wọ́n pé mi ò ní bá ń sẹ́bọ̀ òṣìṣẹ́ ń se yíò mi kọ́ra ní lọ bí tẹ́ran mi ààyàn ah, kọjá àlà wala tanharhuma uffin má sọ̀rọ̀ tí ó lè sí wọn sọ̀dọ̀ tó lè ṣe náà nù pé kọ́ra dákẹ́ sọ̀rọ̀ ọlọ́ ní àwà ìdákùn láwùjọ lọ so ọ̀nà bí mo ṣe yé mi máa ní ṣàlàyé wọn tó lè lọ́lọ́mi tó tún ṣàlàyé òdàdà jù fún bẹ́ẹ̀ fún yín o so àmọ́kẹ́ wa ní à ẹ kò sí ìyànkẹ́ wọn bá wọn sí náà ní àárọ̀ o èyí bá wọn sí والله أعلم تلك تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان والله أعلم What what is what time is best for istikhara prayer? Then what is the Arabic name for evening askar? Jazakumullah. Istikhara prayer. Istikhara prayer. Istikhara. Okay. Evening evening askar. sí àkàrò yẹn. ẹgbẹ́ ẹgbẹ́ àkàrò yẹn dáwọn sí ọlọ́ọ̀lẹ́ òkúlù. ok ẹgbẹ́ náà ni àkàrò masáà náà ni àkàrò masáà. ẹ eh, àsìkò ni bẹ́sì bẹ́sì ti kọ́ra. sísè kọ́ra anytime náà yẹn lè ṣe <clears throat> kò sásìkò kan pé àsìkò lọ́ dáa jù gbogbo balẹ̀ yẹn lè ṣe sísè kọ́ra kódà lásìkò tó pé yẹn yan náà fìlà ń bẹ̀ tàbí sísè kọ́ra ni a bá fẹ́ ṣe yẹn lè ṣe yẹn ni pé àyìn tí ń jáde sísè kọ́ra ni pé èèyàn fẹ́ ṣe nǹkan èèyàn á mọ ìdí yẹn ó ṣe nínú nǹkan méjì àbí nǹkan ọkọ tí yẹn fẹ́ ṣe yóò pé ṣé kí n ṣe nàbí kí wọ́n má ṣe so kí wọ́n wáyé náfílà méjì kí wọ́n ṣe àdúrà tó yẹ kí wọ́n ṣe ní ẹ̀yìn rẹ̀ tán nàbí ní ká ṣe tí ń jẹ́ sẹ̀kọ́ra mi kò sásìkò tí yóò lè ṣe wọ́n lọ wọ́n àìlẹ́. lábẹ́ ẹjọ́ yìí àwọn ẹ̀ máa ń nígbà tí wọ́n ní àwọn náà bá wà bọ́lágbà àwọn ẹ̀rọ ọlọ́run àwọn náà sì ti ara lọ́rùn àwọn sì ti ara lọ́rùn ẹ̀dàkùn kọ́kọ́ ní àwọn ìmọ̀ ẹlòmínú tó mọ́sọ kí ma bọ̀ wá lérí rédíò ìsẹ̀kára ní sí fún ọ ìsẹ̀kára náà ni ìrọ́ ní jẹba ọ̀hún èyí báyàn sí ìsẹ̀kára èyí báyàn sí ìyẹn lè yóò sí fún ara àyàn èyí báyàn sí àgbàlagbà kékeré báyàn sí kọ́dọ̀ ọmọ kékeré kankan èyí báyàn sí tó mọ́ lọ́lọ́ yẹn lọ́lẹ́ sí ìsẹ̀kára ṣé fún ara rẹ ohun tí a ní sọ̀sọ́lá mu ní ká ṣe nìyẹn wọ́n lọ́wọ́ besides ẹlẹ́kùn sí òbí tá àwọn kéèké wọn fi ń ṣeré tó ń lọ́wọ́ nínú fọ́tò mi àkókò sí ilé torí àdìsá aisha àwọn ẹ̀ máa ń ṣe ẹ̀rí nípa ìlú fi ṣeré. bẹ́ẹ̀ ni bèbí ṣeré kò sí kankan torí gbàdá sí pé aisha olè ọlọ́ àìníha so ó ní àwọn kìnìún bèbí yẹn tí wọ́n fi ń ṣeré táwọn ẹ̀sìn ọ̀rọ̀ sọ́lá mo sì kọ́ ẹ̀rí bá wọ àwọn bèbí yẹn nǹkan kan ni wọ́n tún ṣe pé kì í ṣe pé wọ́n ní pàtàkì kankan wọn ò ní pàtàkì kankan kọ́lá ẹlòmíràn lílẹ̀ mọ́lẹ̀ ẹlòmíràn àmọ́ ìtura ikú bá ti tóbi bí èèyàn à yẹn gbọ́dọ̀ sọ́ra fún yẹn o tuntun pé wàá tóbi yóò rí gidi gbà bí èèyàn àmọ́ àwọn bèbí kíni kẹtọ́ pé wọ́n máa lẹ́ táwọn kékeré máa lẹ́ sọ́run lẹ́ sí ìyẹn kan èyí ò kò sí ọkàn láti fi ṣeré pàtàkì jùlọ fáwọn ọmọbìnrin fáwọn ọmọbìnrin tó kò yẹ ṣe sórọ̀ òun yẹ ṣe tàmátì létí ẹ̀ sí wọ́n lọ́wọ́ àìlẹ́wọ̀. bísíkẹ̀tì tó wà nípa yìí tí nípa àwọn ọ̀rọ̀ àti tí a ti táwọn fáìsì ti tọ́jú pẹ̀lú àwọn ní àwọn sọ́nà rọ̀sáàkì ìlú àfáwà alìbáwà tó ìṣáàmá ó ti jáde ọ̀lẹ́ náírà náà ni ẹgbẹ́ mẹ́ra parí. àwọn lẹ́kṣọ̀sì pọ̀ mẹ́rin àbí. àwọn lẹ́kṣọ̀sì yẹn láfi mẹ́rin náà ṣe tẹ̀lé àwọn ìgbà náà tó ó ti jáde báyìí ọ̀rẹ́ náírà ẹgbẹ́ fẹ́ ẹgbẹ́